gúnlẹ̀ gúnlẹ̀ gúnlẹ̀ gúnlẹ̀ means land gúnlẹ̀ means land ó dàbọ̀ kẹ́ ẹ gúnlẹ̀ ayọ̀ ó dàbọ̀ kẹ́ ẹ gúnlẹ̀ ayọ̀.